èmi èmi èmi sọ ẹ̀yin lẹ ń sá pamọ́ àmọ́ tẹ́ bá wá ń sọ̀rọ̀ directing ẹ sọ pé ẹ kò sípa láti tẹ̀síwájú báwo wá ní ìrìn àjò yín sí pé à ń ṣe eré orí ìtàgé débi pé àwa ń direct ṣé directing lẹ fi bẹ̀rẹ̀ ni àbó lóhun tẹ́ fi bẹ̀rẹ̀ kẹ́ tó go into directing. ẹ á eré ìtẹ̀sán yìí á tí bá mú tí bá ní mú bó ṣe lọ gangan a lè pẹ́ ń bí ẹ mú bó ṣe lè bá bá wa ṣe ní ṣókí ṣókí ṣókí tó ra fẹ́ mọ̀. ok ọ̀sẹ̀ tó ní past ọ̀sẹ̀ tó ní past tiẹ̀ kọ́lá ọba ṣàánú wa ni nígbà tí popsi kú tí ó sòwò mọ́ tí ó ṣe everything mọ́ tí ó gbẹ tí gbogbo ẹ ti rí bó ṣe máa rí àdìsá láti máa lọ lọ ń tajà balẹ̀ ń ta ẹ̀wà alágbàdo ní mami market èmi ń ta ẹran máa ń kiri ẹran hmm. so máa ń kiri ẹran káàkiri biribiribiri gba tí wàá tó táìmù kan wọn pè máa wọn pa àwọn kan ní àwọn um, ṣóǹde fólì ṣóǹde wọn máa ṣe fíìmù ní ṣógúnlẹ̀ hmm. wọn á pè wọn ní Oṣòdì unit lọ́kà òkè níkà gọ́ọ̀mẹ̀t owó kan dẹ̀ wà dẹ̀ wà ní primary school dáhùn primary school èmi jù òun lọ hmm. but àwa nígbà alágídí astobon wọ́n fi <laughs> wọ́n fi salam. Okay so wọ́n sàlámì ó ni ní àkèké ah, òun wà ní gúrùpù kan tó ti ń ṣe eh, tíátà o ti bá ní interest o ìdílé gbọ́n lè lọ ta ẹran mi bá ti dé nírọ̀lẹ́ àní kan tá à ń ṣe di kan agbábọ̀ kan máa ṣeré palọ̀ hmm. tó bá jẹ́ pé ibi tẹ́tí ń ṣe tíátà yẹn tó ń pọ̀ wá interesting kémi náà máa kémi náà lọ síbẹ̀ o mo dẹ̀ lọ àbẹ̀rẹ̀ ah, ìgbà kí ni dùn àdìmọ́ ṣe gúrúgúrú èmi dẹ̀ láì kejò àwọn hmm. abẹ́rẹ́ sì ń jó káàkiri ṣe sọ́dọ̀ káàkiri máa jó kiri a máa jó káàkiri bọ́ gbogbo ayé náà kọ́ ló ń ṣàánú wa ni àwọn ọ̀gá wa náà kò ní pé àwọn náà try fún akáwọn náà jẹ́yàn gbà yẹn hmm. kò yí sí gbà yẹn fáwọn náà so this faithful day mo dẹ̀ meet eh, Bọ̀sún Bọ̀sún Ọ̀tayẹmí ah Mr. Bọ̀sún wà fún ara gíní kan àwọn ń ṣe tíátà àdó wọn kì í ṣọ́nà ṣe tàbí lè máa ṣe tíátà ẹ̀ máa ń jó ni wọn ní àgídéédé ah, dẹ́ka wà lọ́kọ́ lọ́dọ̀ tiwa mo ní à ah, jọ kí ló ṣe ibi tèmi ti ń kọ iṣẹ́ iṣẹ́ tèmi ò ṣé tiwa náà ò dáa ni hmm. ó ní à ah, tó bá tún lọ síbẹ̀ náà bí at least wàá fi máa mọ àwọn èèyàn sí káàkiri ah. ó dà kó sí wàhálà ẹjẹ́ á lọ síbẹ̀ o pàtó máa débẹ̀ wá dọ̀dọ̀ àwọn dẹ̀jọ́ tún fún un ah dẹjọ tún fún mi dẹjọ rí Ọlọ́run gbàgbé sítáre o dẹjọ mo rí ah kí ló dé ilé kan ṣá ìwé ṣàrọ àwọn kúnlé afford ọmọ báńkẹ́ àwọn fojú sí elémùrè aṣáàpọ̀ hmm. àwọn ọ̀gá pọ̀ Túndé Dixon ah inú mi wá dùn pé ìgbà yìí o màá ṣe tíátà o hmm. àṣe tíátà tó ti kúrò níbi tí mo wà tẹ́lẹ̀ àṣe tíátà tó di àṣe tó wà lẹ́bù mi <laughs> ọlọ́run àdúpẹ́ o bá ṣe bẹ̀rẹ̀ kìíní tá à ń sọ ọba nílọ mú owó iṣẹ́ wa hmm. kò dẹ̀ sówó màlẹ̀tẹ́ kún kiri àdàdú tẹ̀lé kò tí ì fi bá wa márùn ó tún nílọ owó iṣẹ́ wa eh. máa ń bá ní máa ní mi ò ṣe mọ̀ mi ò lówó iṣẹ́ máa ń bá ní rọ́ o ìwọ máa lọ kiri ẹ̀wọ̀n kí n máa kiri àdàlù káwọn ẹgbẹ́ máa lọ ṣe ìkan first kọ̀ǹpútà ìkan kọ́ mm. mechanic ìkan mm. ṣe dresser as mo ti ẹ̀ níṣẹ́ gbogbo mm. ṣe àpawọ́ jọ fún mi bí ọtí náà gbọ́n lọ sí lọ́gbàdì sàn lórí láìfù mi wọ́n ti mọ̀ pé <laughs> ah bàbá invest lórí ọmọ yìí o ó ní láìfì kárẹ́rẹ́ o bọ́n ṣe lọ kó wọ́n ṣe àkówó jọ gbẹ̀gbẹ̀ aṣásanwó o asanwó ṣe àbá bẹ̀rẹ̀ tíátà yìí ìjó iná mo máa ń jó mo láì kí n jó mo wá gùdù ní ríyàzà mi ì gùdù ní camera. ah olú bàbá o. pàtó láti camera wọn ni o tiẹ̀ mọ́ àti bó máa ń try ní rehearsal ayé ni <laughs> ayé ni bọ́lá ń ṣàánú mi ni ojú máa ń tì mí tí máa ti rí camera ó ti sú èmi náà o. Hmm. wọ́n á ní òkè bọ́ọ̀ kan wá wà Túndé Dixon ní dí òfin gbà yẹn ní Túndé Dixon àwọn yẹn ga ọdí popular ya fíìmù àwọn ya fíìmù àwọn àwọn Kóredé bàbá hmm. Kóredé máa ń ṣàfihàn yẹn kì í gbà yẹn nù àwọn náà ń rìn rìbìrì ọ̀dà yà sọ fún mi ọgbẹ́ni wá fi acting nílẹ̀ o kúkú lọ ṣe kúrò wọn ni kúrò ló ń jẹ́ kúrò ah, àwọn behind the scene na àwọn wọn ní makeup um, dop director bla bla continuity gbogbo ah ọ̀dà máa kọ́ kámẹ́rà wọn ni kámẹ́rà wíìrì ló fẹ́ kọ́ ọ̀dà gbọ́ mu gbó kámẹ́rà báwo o lè kọ́ kámẹ́rà jàre ọgbẹ́ni jẹ́ fún ẹníṣẹ́ tí o máa kọ́ alọ́kọ́ continuity mo lọ́lọ́run ní jẹ́ hmm. kó tẹ́ pé mi ò mọ bẹ́yẹn ṣe mi wà ọ̀gá mi olùmídàdé dayọ̀ nígbà yẹn tó bá ti ń kọ iṣẹ́ kò tiẹ̀ ń yé mi má ní mi lè mọ kí ni tí fi kú hmm. ní mi lè mọ tí ma fi kú láyé mi mi lè mọ. ọjà ni àwa lọ kọ òkìní kan bla bla bla bla ah ṣé a máa kọ́ iṣẹ́ ìdìbò wàá tún máa dé lẹ́fù ká tún kọ́ continuity lẹ́yìn tí mo ti sanwó tíátà ọjọ́ ìṣáájú ni màá sanwó continuity ah eléegun ah! ni ìyá mi rí tó máa san gbowó yìí wọ́n lọ́ máa ṣàánú mi màá ní ẹ máa yẹ kí ìyá ẹ lọ sí oko hmm. màmí ṣàánú irọ́ o tí yẹn ló tún wà lẹ̀ wàá tún kọ hmm. wàá tún kọ yẹn. a jẹ pé mọ́mì mọ́mì farabalẹ̀ gbárùkù ah, tì yín pé ah, ah, ibikíbi tó bá ń lọ gbọ́dọ̀ sùn níbẹ̀.